ẹ súnmọ́ bí ẹ wá wo ètò yìí sẹ́ Miliki Express ọkùnrin wo obìnrin wo Miliki Express àgbà wo ọmọdé wo Miliki Express bẹ́ẹ̀ ni o Miliki Express ó ti gorí afẹ́fẹ́ ní lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé mo bí a ṣe máa ṣe ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ gbogbo ìròyìn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan nínú agbo tíátà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní oko eré ní oko sinimá gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nípa àwọn gbajúmọ̀ olóṣèré wa ṣẹ̀dẹ̀mọ̀ nǹkan tó jẹ́ kí ètò yìí kó dáńgájíá kì í ṣe pé àwọn gbajúmọ̀ nìkan la máa ń gbé wá a tún máa ń fi àyè fún àwọn ògólangba náà tó ń dàgbà bọ̀ láti wá sí orí ètò nítorí pé wọ́n ní ẹyin òun náà ló ń dàkúkọ bẹ́ẹ̀ ni o Miliki Express pẹ̀lú Olúwatóyìn Òkí ẹ̀yin dádì wa ẹ̀yin mọ́mì wa ṣàlàfíà ni mo bá yín ṣùgbọ́n mi ì ní bẹ̀rẹ̀ ètò láì dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba ọba mi olúborí àjàborí ọba àmì akọ́ṣọ́rẹ́ kiri ọba àmì akiriṣọ́rẹ́ ọba tó fún wa ní àǹfààní láti lọ láti ọ̀sẹ̀ tó kọjá tó tún fún wa ní àǹfààní láti padà ní ọ̀sẹ̀ yìí ọlọ́run mi mo dúpẹ́ ọ wọ́n ní ọmọdé tó bá mọ pẹ́ dá ó di dandan kó rí oore mìíràn gbà ẹ̀ ní ọwọ́ àgbà lórí ètò Miliki Express náà la wà orúkọ tèmi ò yí padà Olúwatóyìn Òkí ọmọ bàbá ìṣolójó likalika kún o náà ń kíni nílùú tèmi o ṣàlàfíà lẹwà ẹ̀yin tèmi nílẹ̀ òkun mo kí yín o mo wá yín ṣàlàfíà kan ní orí ètò lẹ́nìí àlejò àrà ọ̀tọ̀ ni mo mú wá fún yín lẹ́nìí wọ́n ti wà nílé agodo tí àsìkò bá tó máa máa ṣe àfihàn wọn ẹ wá jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo àwọn ọlọ́ṣẹ̀rẹ̀ wa tí wọ́n ṣe ọjọ́ ìbí wọn láìpẹ́ yìí ẹ jẹ́ kí n máa dárúkọ wọn ní kọ̀ọ̀kan a ní ẹ̀gbọ́n wa bọ̀dá wa ṣé ó ń jímọ̀ wọ́n ṣe ọjọ́ ìbí wọn Mr Latin àwọn náà ṣe ọjọ́ ìbí wọn Kọ́sì Òjíàkọ̀ àwọn náà ṣe ọjọ́ ìbí wọn. a ní ẹ̀gbọ́n wa bàbá wa adẹ́rìnpòṣẹ́nu Sanyẹ̀rí tí gbogbo wa máa ń rẹ́rìn tó bá ti ń ṣeré Sanyẹ̀rí àwọn náà ṣe ọjọ́ ìbí ìyàwó Fẹ́mi Branch Jagun Fẹ́mi Branch Kẹ́mi Branch wọ́n ṣe ọjọ́ ìbí wọn adẹ̀ní Fúnmi Awẹ́lẹ́wà àwọn náà ṣe ọjọ́ ìbí wọn Bídèmí Kòsọ́kọ́ ó ṣe ọjọ́ ìbí rẹ̀ bàbá wa olólùfẹ́ wa Sunday Ọmọbọ́láńlé Pápílúwẹ̀ wọ́n ṣe ọjọ́ ìbí wọn ẹ ní ẹ̀ka ti àwọn olóyìnbó ńkọ́ a Eve Esin tó ṣe ọjọ́ ìbí rẹ̀ àti Regina eh, Daniels ẹ eh, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ọjọ́ ìbí wọn mi ò dẹ̀ ní màmá wa náà màmá wa ìyá Rainbow wọ́n ṣe ọjọ́ ìbí wọn a wá gbàdúrà fún gbogbo wọn pé igba ọdún ọdún kan ni o ní agbára Ọlọ́run Elédùmarè Ibrahim Chatta mi ò ní gbàgbé bọ̀dá mi Ibrahim Chatta nítorí pé mo fẹ́ràn wọn púpọ̀ àwọn náà wà lára àwọn gbajúmọ̀ olóṣèré tí wọ́n ṣe ọjọ́ ìbí wọn ní àìpẹ́ yìí ìròyìn wọn mú wá fún yín ní ọ̀sẹ̀ yìí ìyàwó tuntun Abímbọ́lá Ògúnnọ̀wọ̀ gbàrà báyìí tí wọ́n ṣe ṣègbéyàwó tán tí wọ́n padà dé láti honeymoon wọn ní Dubai ni wọ́n jáde ní orí ẹ̀rọ ayélujára wọn láti sọ wípé àwọn dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé àwọn mà ti ní hundred k followers o ṣé ẹ mọ̀ bí mo ṣe máa ń sọ wípé àwọn gbajúmọ̀ wa wọ́n ní àṣà kan tó bá ń dá tí àwọn tó ń tẹ̀lé wọn lórí ẹ̀rọ ayélujára tó bá ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa ń ya ayọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n bí ọmọ tuntun mà ní o àwọn tó àwọn tó ní one million followers wọ́n á dìídì tiẹ̀ wọ́n á ṣe fàájì yẹn rẹpẹtẹ wọ́n á gbé ayẹyẹ yẹn síta ni bẹ́ẹ̀ ni pé nǹkan míì ṣẹlẹ̀ ẹ Abímbọ́lá Ògúnnàwọ̀ wọ́n ní pé hundred k followers ti tẹ̀lé àwọn o hmm. ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ bẹ́ẹ̀ ìròyìn kan tó ń gbóná lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ báyìí ni ẹ̀gbọ́n wa bọ̀dá wa olólùfẹ́ wa tí mo ti mú wá síbí báyìí rí Yomi Fabiyi hmm, ìròyìn yìí ó ṣeni láàánú àwọn ló lórí ẹ̀rọ ayélujára wọn láti sọ̀rọ̀ nípa ọmọ àwọn ọmọ àwọn gbogbo wa tó bá mọ ọ̀gbẹ́ni Yomi Fabiyi sinimá kan wà tí wọ́n gbé jáde tán pè ní mẹ́tọ́mi mẹ́tọ́mi yìí wọ́n ní orúkọ ọmọ wọn mà ní o ǹjẹ́ nǹkan tó ṣe ni lánàá láàánú lára ìròyìn yìí ni wípé ọmọ wọn yẹn mẹ̀tọ́mi wọ́n ní látìgbà tọ́mọ wọn ti wà ní ọdún méjì ni ìyàwó wọn bó tilẹ̀ jẹ́ pé àwọn àti arábìnrin yẹn wọn ò sí papọ̀ mọ́ ni ìyàwó wọn mà ti gbé ọmọ lọ o títí di ìsìn bá ṣe ń sọ̀rọ̀ báyìí ọmọ yìí ó ti lé ní ọmọ ọdún mẹ́wàá arákùnrin Yomi Fabiyi wọn dẹ̀ tí ní àǹfààní láti fojú kan ọmọ yìí wọ́n wá jáde lórí ẹ̀rọ ayélujára wọn pé bó tilẹ̀ jẹ́ wípé àwọn ò mọ̀ bóyá ìròyìn yìí máa kàn wọ́n ṣùgbọ́n wọ́n mọ̀ wípé àwọn tó ń fi àwòrán ọmọ ìránṣẹ́ sí wọn àwọn náà ló máa padà lọ fi hàn wọ́n pé kọ́jọ kọ́ bá ń bẹ arábìnrin yìí o ẹ̀ ó porúkọ ìyàwó yẹn ní Tọ́pẹ́ wọ́n ní Tọ́pẹ́ lórúkọ rẹ̀ ń jẹ́ pé òun fi Ọlọ́run bẹ́ẹ̀ o pé kó tiẹ̀ jẹ́ kí ọmọ kó fi ojú rí òun tẹ́yìn náà bá dẹ̀ rí àwòrán ọmọ yìí báyìí kò sí nǹkan tí ẹlòmíì lè sọ ọmọ Yọ̀mí Fábíyì ni wọ́n ní pé ó ti lé ní ọdún mẹ́wàá báyìí tí wọ́n ti fojú kọ ọmọ wọn àwọn ọ̀dẹ̀ mọbi tó wà wọ́n ní ṣùgbọ́n nǹkan kan dá wọn lójú wípé ní ọjọ́ kan jọ́ kan ọmọ yìí ó máa béèrè bàbá wọn àwọn dẹ̀ mọ̀ wípé pé ìdí táwọn fi ń pariwo síta ni pé àwọn ò fẹ́ kí ọjọ́ iwájú tọmọ ìbá dàgbà kó sọ wípé bàbá mi ó kọ̀ mí sílẹ̀ o ní pé gbogbo ayé ti gbọ́ o pé òun ò lé ọmọ òun o ìgbà tí èdè àìyedè ṣẹlẹ̀ láàrin àwọn àtìyàwó wọn ni ìyàwó dẹ̀ gbọ́mọ sá lọ o wọ́n ní ó wà ní ìlú South Africa ibẹ̀ ni ó ti gbé ọmọ lọ tí ọ̀gbẹ́ni Yomi Fabiyi wọn ti fi ojú kan mọ̀ wọ́n àwa ń gbàdúrà fún wọn náà pé tọ̀ ṣe mọ̀ pé ẹ̀dùn yìí kì í ṣe nǹkan kékeré kọ́ nǹkan tó lè mú àròkàn bá èèyàn ní kíyàn ọlọ́mọ láyé kó dẹ̀ máa fojú kan àgbàdúrà fún ọ̀gbẹ́ni Yomi Fabiyi kí Ọlọ́run kó so àwọn àti ọmọ wọn padà nínú ìfẹ́ àti ayọ̀ àti àlàáfíà ẹ̀ sinimá kan péré mo mú wá fún yín ní ọ̀sẹ̀ yìí lára àwọn sinimá tó ṣẹ̀ṣẹ̀ jáde wọ́n pọ̀ jaburata ṣùgbọ́n nítorí pé àsìkò ìkan péré ni mo mú wá fún yín ìwà ọ̀dọ́ ìwà ọ̀dọ́ arábìnrin Amarachi Igwe ọmọ Ibo. tó ti ń ṣe sinimá Yorùbá ẹ̀ ẹ̀ wá rí nǹkan báyìí àwọn náà ló gbé sinimá yìí jáde ìwà ọ̀dọ́ ìwà ọ̀dọ́ ta ni olùdarí sinimá yìí Òkìkí Afọláyan àwọn ni olùdarí sinimá gbogbo àwọn tí ó kó ipa nínú sinimá yìí àwọn náà ni alhaji hasan taiwo Ogogo, antala níyan Buki fagbuyi kẹ́mi Korede, jọkẹ́ lawal amarachige fúnra ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin olólùfẹ́ wa mo lérò wípé ẹ ti jẹ̀gbádùn gbogbo ìròyìn tí mo mú wá fún yín ní ọ̀sẹ̀ yìí